ẹ káàbọ̀ padà sí orí péèjì mi ah ayé le o èèyàn sì ṣòro inú àwọn tó súnmọ́ ni làwọn tí wọ́n ń pa ni tí wọ́n sì ń ṣe bí ẹni pa wọ́n ń gba ni inú wọn ni wọ́n wà arábìnrin kan tí ọlọ́run fi owó jíìkì rẹ̀ ẹni ọkọ rẹ̀ àti àwọn ẹbí ọkọ ni wọ́n pàdé àpòpọ̀ ni wọ́n pa o ẹ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ yìí pàápàá jùlọ ẹ̀yin obìnrin kẹ́ lè mọ̀ bí ẹ ṣe máa ṣọ́ra ṣe arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìlú èkó ló ń gbé ó jẹ́ oníṣòwò tí ọlọ́run jẹ́ kí ọwọ́ rẹ̀ kó jí sówó ju ti ọkọ rẹ̀ lọ fífíì débi pé kì í ṣe pọ́kọ náà ń tọrọ jẹ o àmọ́ ẹ mọ̀ ó ìyàwó ní owó gidi débi pé ilé tí wọ́n ń gbé gan ìyàwó ló kọ́ arábìnrin tá a sì ń sọ yìí pẹ̀lú bó ṣe jẹ́ pé òun ló ní gbogbo owó tó kò fìjọ́ kan rí ọkọ rẹ̀ fín látàrí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe dé etí ìgbọ́ tiwa ó ní tẹríba ó nírẹ̀lẹ̀ gbogbo ohun ìní wọn pátá gbogbo èèyàn ni wọ́n máa ń gbọ́ lẹ́nu rẹ̀ pé ọkọ mi ló ṣe léyìí ọkọ mi ló ṣe léyìí ọkọ mi ló ṣe léyìí kí tó ló yẹ kóbìnrin ṣe tó jù báyìí lọ àwọn ẹbí ọkọ ni wọ́n gbógun dìde o tí wọ́n ní isaac àbíkádàrà ọmọ àwọn ló ń lò òun ló ṣe gbá táyé ọmọ àwọn ò fi dáa láti má fa ọ̀rọ̀ gùn wọ́n ṣàṣeéṣeéṣe débi pé arábìnrin wọn ni kó travel wá ó lọ́bẹ̀ ẹbí ọkọ rẹ̀ jẹ́ ìlú Ondo arábìnrin náà jẹ́ ìlú Ondo àmọ́ ẹ̀yà ìlàjẹ lọ́kọ ti wá ìlàjẹ mọ́kàlẹ̀ lọ́hùn tí òun sì wà ní àwọn agbègbè bíi àwọn àkókò arábìnrin lọ sílùú ọkọ rẹ̀ ní èyí tí kò lò bí ọjọ́ méjì sí mẹ́ta arábìnrin ìdólóògbé o kódà àwọn ẹbí ọkọ wọ́n ní láti tẹpẹpẹ rẹ̀ síta pé ó mú sniper ni àbí ó mú májèlé ọ̀rọ̀ ẹ wá sọ sí ni lẹ́nu ó bòyọ̀ sí i làwa fi ní ńgbà tán pè wá pé ká kọ́ gbé wá sórí ètò náà ẹ̀yin obìnrin tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ mọ̀ ṣí ẹ fídíò yìí káwọn ẹlòmíín náà fi mọ sàrékọ́gbọ́n ẹni tẹ́ bá fẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn àmọ́ ẹ tún mọ ṣọ́ra ṣe ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dàkùn délẹ̀ àmọ̀mọ̀ yìí ti ń run nínú wọn ẹ ṣí ẹ fídíò yìí kẹ́ péèjì mi ẹ gbìyànjú ẹ rántí láti subscribe sí YouTube channel wa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tá à ń gbé fídíò rẹ̀ bọ̀ láìpẹ́ àmọ́ àlè fi sórí péèjì ń bí ẹ wò ẹ̀yin ò ní bá wọn kúkú òjijì o ẹ̀ ẹ̀ ní bá wọn kúkú òjijì láṣẹ Èdùmàrè ẹ ṣé o.